وإن كانت طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعدون في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين وإن أعوذ بالله من الشيطان الرجيم وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعدون في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين ربنا فتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين فيا رب متينا بسر حروفه ونوري به قلبي وسمعي ومقنتي wànáwìrì bí kọ̀lìbí wàsánúì wàmọ́kúlátì. ọlọ́run ara wọ́ sí ọ. wàyà rábì màtínà bìsírí òrùfì. gbogbo ohun tí ń bẹ nínú àràfin àyà alukur'an èyí tí àwọn alárúbáwá wọ́n tutì àṣírí ọlọ́run tẹ́nìkan ò lè rọ́kiri ká ní bẹ́ńbẹ́ tí wọ́n àfi mọ̀ túmẹ̀. Fẹ́yà rọ́bì Màtínà bìsíwì òfi. Agbára rẹ náà la fi bì ọ́. Fídùn wá jẹ́ kó bá wa lára mu. Kíké Al-Qur'an àti lọ́sàn-án àti lóru. ونور به قلبي وسمعي ومقلتي ونور به قلبي وسمعي ومقلتي. ọlọ́run bàbá wa ń kí alukuraanu náà bá ti ń ké ìyá bíọ́ arawọ́ sí ọ mọ́jọ́ jẹ́ àkédà alẹ̀ lásán fún wa. àmín. máa bá ní fi tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa. Amina. tọrọ kan ti sóòkùn. So ọkàn dógùn òun lànàbí náà fi sọ pé nahadu ilikulub latasda kama yasda ulhadid. ànábì lọ́kàn tẹ rí wọn máa ń dógùn. máa ń dógùn. bí ìgbà tí irin ti ń dógùn ni. kílà wà má ya Rasulullah. kọ́lá tìláwàtul Qur'an wa dhikrul maut ànábì lọ́kàn ẹ̀ máa ń dógùn bí ìgbà tí irin ti ń dógùn wọ́n wá bànábì léèrè pé tí irin bá dógùn bá a bá ti kìbi iná tá a lù ú nírin pẹ̀pẹ̀pẹ̀ yọ ohun gbogbo tó wà lára rẹ̀ yọ gbọ́n dànù yóò tún padà di tuntun bẹ́ẹ̀ bá wá dógùn kí láàfin máa gbọ́n láàtún fi sọ́dọ̀ tún àtún sọ́dọ̀ tuntun ànábì ní tí a fi máa sọ́dọ̀ tuntun ní tìláwàtul Qur'an alukuraanu ni ẹ máa ké ẹ máa ká alukuraanu dáadáa wàdíkìrù lè mọ́ọ̀tì àtìrántí ikú. ohun tá a fi kanu ọba náà ni àwa ń bẹ̀ mọ́sálàyé fi alukuraanu náà ọlọ́run mọ́sálàyé fi tan ìmọ́lẹ̀ sọ́kàn wa o. amiina. àtinú gbọ́ràn wa jẹ́ kí màlẹ́ alukuraanu ọgbà bẹ́ẹ̀. amiina. gbogbo ògbọ́kúgbọ́ ọlọ́run gbọ́kú òun etí wa. wọ̀nà wírí bí kọ́lì bí ìwà sámúrì ìwà múkúlátì. wọ̀nà wírí bí kọ́lì bí ìwà sámúrì ìwà múkúlátì. àlejò wa náà jẹ́mọ̀lẹ́ rẹ̀ ọ̀tàn débẹ̀ múkúlà wa jẹ́mọ̀lẹ́ rẹ̀ ọ̀tàn débẹ̀ ká lè máa fi rí ohun tí ọtọ́ ọlọ́run mọ́sálá ìsìn bẹ́ẹ̀ fún wa. tọ́ ibi àti sinmi lánàá tọ́lọ́run ti fi ìkẹ́ ẹ̀ tó tún fi sọ ìpàdé wa dòní tó tún wá fi ìrìn àjò pé àsìkò péréte yìí náà láti fi gbọ́ ìtọ́lọ́run bá ní á ẹnu èyí tá a bá gbọ́ náà ọlọ́njọ́ sí aláǹfààní o. amiina. ibi a ti sinmi níbi ọlọ́run tí ń kí àwọn èèyàn anábì Ṣuaibu ń lọ. wàlá takùn dùbí kúlì sùrọ́tì tuiduna watasuduna an sabilillah. ọlọ́run ní ó tó yín ẹ má jókòó lọ́nà àwọn èèyàn mọ́. tuiduna. kẹfẹ́ fi máa lé wọn kó lójú ọ̀nà àti gbọ́rọ̀ ànábì Ṣuaib. watasuduna an sabilillah. ọlọ́run ní gbogbo ohun tẹ́ ń ṣe yìí tasuduna an sabilillah. ẹ fi ń na dínà máwọn èèyàn lójú ọ̀nà ọlọ́ni ni. mọ̀nà ámáyì ìwà tàbíkú náà ìwà jẹ́. ẹ fi ń kọ dínà àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́. látara ìmàdúró lójú ọ̀nà fáwọn èèyàn. واذكروا إذ كنتم قليلا فكثركم ọlọ́run ní ẹ rántí ìdí kuntum qalila nígbà tẹ wà ní kékeré tẹ tó nǹkan وانظروا كيف كان عاقبة المفسدين ọlọ́run ní o. àsìkò tó nǹkan yín kéré tẹ́ ẹ̀ tó nǹkan ọlọ́run láwọ̀ ọlọ́run padà a tún sọ yín di ọ̀pọ̀ látara bíbísí àti rírẹ̀ sí àwọn míì nú àwọn fún tafsiru wọ́n tú ìsọwọ́dọ̀pọ̀ àti kéré wọn sí ìgbà tí wọ́n wà láláìní tá a wá padà sọ yín dabọ̀rọ̀ ọlọ́run ní ẹ rántí. ìdìkúntùm kọ́lí lámpága sọ̀rọ̀ kún. ìgbà wà ní kékeré tẹ́ ẹ dọ̀pọ̀ wọ́n ń fòrò kẹ́fà kààlà àkíbàtò mọ̀fúsídìí ọlọ́run ní ẹ lọ wò ó ẹ máa kíyèsí gbẹlẹ́hùn tá a wọ́n ọ̀bá tí ọ̀bá yé yín tẹ̀lẹ́ máa kọ dínà máwọn èèyàn ni. àwọn kan ti ṣáájú tí wọ́n ti ṣerú ẹ̀ ìtọ́kẹ́yìn ọ̀ràn wọn ẹ lọ béèrè wò mẹ́ẹ̀ bá béèrè ẹ̀ tọ́ bá yẹ kẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ̀yin náà mà bọ́ bá sì yẹ pé kẹ́ ẹ máa tẹ̀síwájú nípa ìkọ́dínà tọ́lọ́ọ̀ ni ẹ máa ṣe lọ. kí lọ́kẹ́yìn ọ̀ràn wọn náà ní pọ́lọ́ pa wọ́n rẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń sàwọn ànábì ọlọ́run sùtá ẹ̀yìn wọn ìdá ẹ̀yìn wọn ìdá àwọn lábọ̀ ọlọ́run lẹ́yìn wò ó. وإن كان طائفة منكم آمنوا بالذي ọlọ́run ní wàá yín káànà tọ́ ifá tún mí kún ọlọ́run ní tá a bá rí nínú yín. àwọn kan. amanu billadhi usilitu bihi. bó ti wulẹ̀ ó lé tó ara wọn tí wọ́n gbà ń ta àfihàn ṣùáìbù tí wọ́n gbàgbọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ nínú yín. wàtọ́ ìbàdàn lámúyú nínú. sẹ́mẹ́jì náà làwọn èèyàn pín sí nípa pé àfisẹ́ránṣẹ́ sí wọn ẹni tí ó gbà àtẹni tí ò ní gbà ọlọ́run lápá kan nù yín àmánú bílàdì òrìṣẹ́lẹ̀tò bí wọ́n gbà ń ta tí mo fi ránṣẹ́ sí yín ọlọ́run ni wọ́n gbàgbọ́ nínú ìdájọ́. wàtọ́ ibàtú lámúyúmínú. àtòfin táwọn dè yín wọ́n gbàgbọ́ wọ́n ń kíyèsí. ọlọ́run níbi ṣe ń bẹ́ ń bẹ́ nínú yín ẹni ó gbàgbọ́ wàtọ́ ìfàtún lámúyómìnú. apá kan mi sì ń bẹ́ nínú yín bá a fi mí kún náà pamọ́ bẹ̀rù náà ó sì dédé ìtọ́sájú tọ́ ìfàtún mi kún àmànú níbi náà bá ń tọ́ ìfàtún mi kún lámúyómìnú ara wọn tí ò náà ni wọ́n gbàgbọ́. fàṣubìrú àtàyà kùmọ̀lọ́ bainana. ọlọ́run ní ẹ ṣàṣe sùúrù sùúrù eléwọ̀n ẹsẹ̀ wípé ọ̀pọ̀ àwọn láṣẹ sùúrù o mímbà bíi tàdídì ni nígbà téèyàn kẹlẹ̀ ẹ̀ máa yàn kọ́dà ẹ ṣàṣe sùúrù ìyànjá máa wọ́ bọ̀ bàjá kẹsẹ̀ pé ń ṣe wáàsí sùúrù fún wa. ìsàdéhùn ìyá ni. fàṣùbìrú àtàyà kùmọ̀lá ọ̀báyìnàná. ọlọ́run ní ẹ ṣe sùúrù àtàyà kùmọ̀lá ọ̀báyìnàná sọ fún wọn ìwọ ṣùáìbù tí tídájọ́ ọlọ́run ó fi dé láàrin ẹni ó gbà àtẹni tí ó gbà wàhùwà khairul hakimin. ọ̀pọ̀ ọgbà ni máa ń sọ bẹ́ẹ̀ fáwọn kèfèrí ẹ̀rí pọ́ sọ ń pè mí ní fatara basu àtàyà tí Allahu bí amúrì yìí kàkà náà ni tarabasu ẹ sá ma à ń dẹyìn lẹ́kẹ́ ẹ máa retí tí tèmi ọlọ́run tí ń fi múdàjọ́ mi dé tá a bá la dojú ọ̀rọ̀ nǹkan àwọn kèfèrí àwọn tí ò gbàgbọ́ bàbá sì dojú ẹ̀ káwọn tó gbàgbọ́ ọba àyà sùúrù náà mú ẹ̀yin ẹ má dààmú ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ ti fi mí lẹ̀ pẹ̀lú wọn síbi ìrú ẹ fi wọn lẹ̀. àtàyà kúmọ̀ lọ́hùn bẹ́ẹ̀nánà. bá a sì lọ́pàṣẹ sùúrù fún ọ pé ntẹ́ ẹ bá bá pàdé lọ́dọ̀ wọn láburú ẹ má torí ẹ̀fẹ̀ sílẹ̀ o ẹ má ṣàtẹ̀mọ́ra. ọjọ́ táwọn náà ọba ti hàn pàdé lọ́dọ̀ mi ọ̀ ń bọ̀ òun ló fi jọ́ràn ẹni tí ó sọ̀rọ̀ ọlọ́run tí ó ṣe wá sí ẹ̀wù sùúrù gbọ́dọ̀ wà fún yọ̀ọ́lẹ̀ wù àfaradà orí gbogbo nǹkan lèèyàn bá pàdé ìtànà bíi abá pàdé ó wà sí kan ní ìsìn bá wà pàdé yóò kó gba wá sí i yóò kó lè gba ìdíyẹ. ẹ bá gbọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ sì gbọ́. ó kù ọwọ́ yín <laughs> oníranran ìyà náà mà fi jànábì wọ́n nà á fi kan lẹ́yìn ọ̀kan má pa níwájú ntisa awi náà ni pé Allahumma di fa iná àwọn èèyàn mi sọ́nà torí wọn ẹ̀mọ̀kan ní sián bẹ́ẹ̀ bá mà ní ngbàyàwó wọn àjọdá bísínẹ́sì pọ̀ ká pé mo kówó wọn jẹ́ kí lọ́ọ̀ká mọ̀ rẹ́bùrú ẹni ọlọ́run gbogbo ìgbà tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa ṣe sùúrù fún wa tá a yá kúmọ̀ lọ wò tọ́lọ́wọ́ fi dájọ́ láàrin òdodo àtirọ́ wàhùwà. kọ̀ ìròyìn ọlọ́run lémi ni mo lóore lẹ́ni tó ọmọ ẹjọ́ dá o bẹ́yìn lẹ́ẹ̀dìde ìjà sí án ọwọ́ wọn lè bà yín kó dùn yín jọ́ mi ò káfíńsà dánwò fún yín o ọmọ jẹ pé lóun lẹ́wà fi pé ọba táwọn gbèjà náà ló sì wù wá yẹn fi ń jẹ́ àyàrá yìí ọlọ́run ní ẹ ṣe sùúrù ẹ fi mí lẹ̀ èmi mo kú dá wọn mo bá ṣe tán tí mu wọn ò tó bá mo bá fẹ́ mu ọ ní mu wọn ọlọ́run lémi ọlọ́run ní khairul hakimin ọba tó lóore lẹ́ni tí ń dájọ́ láàrin ẹ̀dá. قال الملأ الذين استكبروا من قومه anabi suhaibu ọlọ́run ìdákẹ́ ọ̀rọ̀ ẹ̀ ọ̀nà anabi ọlọ́run dààmú lórí àwọn èèyàn ẹni sọ èbù wà kódà ànábì nínú àgbàwá kan ọsọ ló kọ ntọ́pẹ́ ni khatibul anbiya. khatibul anbiya. ẹ lànàbì sọ èbù torí mọ̀rọ́jà ẹ̀ pọ̀ sáwọn èèyàn ẹ̀ nísà ń wọn ni lórí wọn gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ tó ń ti bí ṣe ń dààmú tó wọ́n ń pè ní rọ́ọ̀nì yóò tún lọ. kódà wọ́n bá débi pé ó lọ ń jọ́ kan wọ́n ní bá a bá tún rí ọ òkò ládàbọ̀ ọ́ ọmọ bòmí ìlọrin. لنخرجنك يا شعيب والذين آمنوا معك ìtàn àfojú ẹ rí ní ju ẹnì kan rí rí ni ọsà ń pòyì ìpòyì tọ́pọ̀ náà lànàbì fi pè é ní khatibu alhambiya. ó ní. kọ́lá mọ́lá olùdarí iná sọ̀rọ̀ mi kọ́ mi. akima anabi ibrahim a lè kí mára àwọn anabi ọlọ́run náà àwọn alárúbáwá orí bíi mẹ́fà náà ní àwọn òjú bíi mẹ́fà lọ òun ló fi jọ́ pé ń gba sọ́ẹ́bù ogún òláyé mọ́kà ló kú sí mọ́kà lànàbì sọ́ẹ́bù kú sí àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ tó rókun ọkú ò nígbà ìyá fẹ́ dé okun ọkú ò ń bẹ ibẹ̀ gbogbo wọn kú sí garibu kaaba òun ni wọ́n sin á sí lànàbì sọ́ẹ́bù lálàfo dàrú nàdúwà àti ibi tí a máa ń pè ní eh. Eh, eh, báàbù bani sahim àbí bani sam gbogbo ọ̀pọ̀lọpọ̀ báàbù ni wọ́n ti ń yí padà o àlàfo bẹ̀ ni wọ́n sin anabi suwaibu sí mọ́wùlẹ̀ dààmú pọ̀ ń wá sáré suwaibu lọ́njọ́ ọba kú tọ́ba lọ sí mọ́ka o gbogbo ẹ̀ ni àwọn tìjọba ti gbogbo ẹ̀ wọ́n ti ọjọ́ ti pẹ́ ẹni ọlọ ájì lẹ́sìn tó bá tún lọ lọ́dún yìí ọmọ wòran ni níbi tí gbogbo ẹ̀ náà ti wú gbogbo létọ́lómi ọ̀fẹ́ lè pété ẹ bá lè máa máa gbé lọ lé wọ́n wù dànù bàbá mu lọ́dọ̀ tiẹ́ èyí sọ̀rọ̀ ilé bàbá mi níbẹ̀ lásán tún kù sí hmm. táwọn à ń ṣe ń bì ó níye ìgbà táwọn ó lo lédà tí wọ́n fi òpin ọ̀bá mu máa wù dànù. ojú orí wa ò sí. ẹ ẹ ìròyìn ìbò. Ah lórí ebi ó sì ní ọ̀sìn ní èèyàn gbọ́ kó okùn lójú olórí òwò èèwò lójú olórí èèwà bíi tó wọnú ọkọ̀ tí ẹ sí lọ. ibi à ń sin ànábì a sin sínú. qala al-mala'u alladhina istakbaru min qawmihi. ọlọ́run ní qala al-mala'u gbogbo bẹ́ẹ̀ bá ti rí màláwù àwọn tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ àwọn àgbọ̀jẹ́nú ìjọ tí tó jẹ́ pé èèyàn ò lè dá nǹkan kan sọ lẹ́yìn wọn asọ̀nàdìd mm. mm, àwọn tí tó pé tí bá ti wí ọ̀nlàbẹ́gẹ́ ọ̀nà máa ń pè ní màláwù ọ̀pọ̀ bí wọ́n báyìí ti lo gbólóhùn fún àwọn ànábì ọlọ́run wọ́n sábà fọ́rí ìwọ lọ́mọ wo lọ́mọ wo gbọ́ kọ́là màláwù tí má tẹ̀yìn ẹ̀wà wọn má ta kànábì ọlọ́run. wọ́n èé wíre ẹ lọ tí wọ́n bá mú kọ́ tán ìwọ sí kuranu ọmọ wa màláwù torí tí yọ̀bá tí mú kọ́ yó ó lè má. àyò tẹ máa fo gan. máa wo lọ ọ rí i pé gbogbo bí wọ́n bá ti ń sọ pé màláwù ní tí wọ́n máa ń wí lẹ́yìn ẹ̀já wo táwọn ẹ̀yàn náà wí kọ́lá limaláwù lẹ́dí nastagibaru mi nkọ́ mi yìí. àwọn onígbèraga nínú àwọn èèyàn ẹ̀ ọ̀pọ̀ wọn náà ní tí wọ́n wí ni pé. lànàkùnrin jẹ́nẹ́kà ya ṣùáìbù. a lè ọ jáde nù lú wa ní ìwọ ṣùáìbù. wọ́n lẹ́bí náà á mẹ́nu máa kà. àti gbogbo àwọn tí wọ́n gbọ́ ọgbọ́n gbogbo yín lálẹ́ wọ́n sì ní. mi ò kọ̀wé àti náà. ní ṣùáìbù àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n lé a wọ́n lé a láti madian ètò òun wí ti tó lanukuri jannaka. ya suwaebu. iwọ suwaebu a lè ọ. wàlẹ́bí náà mẹ́nu màá kà mí kọ́yọ̀ náà. kódà kìí ṣe wọn nìkan torí tá a bá sáwọn eléyìí náà kù wọn ó tún di fìtínà. ológun tó wí lànà ó tún máa wí àti wá àtàwọn tí ẹ láwọn gbọ̀gbọ́ ìgbẹ́ lálẹ́ ń sí. awo fi mí látinà. ìkànnù méjì ni bọ́ ọ bá ti mọ̀ pé ká má lè yín ètè wà ni wípé ojú ọ̀nà tá a jọ bá ń bàbá tá a ń tọ̀ yìí ẹ̀ lọ. kọlu awala okunna كارهين قالوا a wà pé ká tún padà sójú ọ̀nà yín awala láòkùn náà káàrí na kó o sọ wa padà. sí ibi tẹ́ ẹ wà tẹ́lẹ̀ a jẹ́ sí wípé ilé wa jáde ìjẹ ní ń pa lórí tọkàn ọ̀fẹ́ ni. ká tún wá pé a padà síbi tí a ti láàṣẹ mọ́ ìjẹ ní ń pa lórí tọkàn ọ̀fẹ́ ni a pé kùnà kárí a tí ọkàn tí yín gan tọkọ òun ni. kọ́dífítà iná alọ́lọ́ ìkàdíbá. ó dàbí ìgbà wípé wọ́n fi gbólóhùn wọ́n fi ń bíá bígbà tí èèyàn bí ẹni ó ń bíá lè pé ah, ó ṣe tó báwọn ẹ jẹ́ wá ń pa ń tà fẹ́ ni. kí á náà wá wí lẹ́yìn ẹ̀. kọ̀dífítà àìnà àlọ́lọ́ ìkàdìbá. tá a bá fi lè mú ìkejì tá a sọ wípé ká má bàa jáde ńlù kágbà tí ajẹ́ wípé ìfúnara iná alàlá ìkàdìbá ìdínà bí mi láti kún tá a bá lẹ́lẹ́kejì láàmú hmm, tá a padà sílànà ìbọ̀rìṣà tẹ́ wà. báàdà ìdìnnàjáàna lọ́hùn mi ní a. lẹ́yìn tọ́lọ́hùn ti là wá ọba yín tapo sókúta mọ́ àbá yín kúnlẹ̀ fún òòsàmá kẹ́ẹ̀tún wá pẹ́ jẹ́ wá ń pa padà á bẹ̀ ìfútàrà iná alàlà ìkàdìbà àjẹpà yẹn yó ẹni o dáa sì jọ ń ẹlòmíì ní nǹkan gúdúgbẹ́ yàrá tí ń ọmọ jáde ó sì ń bá ní kírun ibi tí a ti lé ló tún ṣe ó tún padà sí ó fẹ́ pé ẹ̀ náà ìkàdìbà à ń pọ̀lọ́ gbogbo ẹ̀ ń bá tún ní nǹkan òsàlẹ̀ yín nìwọ náà tún bá wọn sáré ẹ kiri ìfúta rẹ náà làlàyé ìwọ náà bá wọn forí jagbó alùgbà àbẹ̀wò là ń sẹ́mi ọ̀ ń bá wọn wọ̀gbọ́ ẹ kiri ó sì tún wá mọ́sáàsì ó ti padà sí ẹsẹ̀ tànánu ìfútàrà ìlà àlàlà ìkàlíbà ó ti dáadáa parọ́ mọ́ lọ́hún pé n tó wí kò jódòdó lọ́dọ̀ ẹ mọ́ ìníúdínà bí millatikum bàdà ìnàjà lọ́wọ́ ìnà. kágbọ́yé ni torí ńlọ́pọ̀ mùsùlùmí ti tẹ̀rí sínú ẹ̀. ẹ wo gbàgbọ́ tí wọ́n àwọn ọ̀wọ́ ẹ̀yìn wò àwọn tún fẹsẹ̀ ìtẹ̀gbẹ́ tẹjú ọ̀nà òun làwọn ń bá kiri súnmọ́ àmọ̀nù súnmọ́ kábàrù bí àmọ̀ sọmọdì. So so ọmọ ìyá mi ka sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ ń sọ̀rọ̀ eh, eh, mùsùlùmí kan náà láàmú pé ọlọ́ba fẹ́ múra onígbọ̀ ya onígbẹ́ bá mú kiri mu ọlọ́wọ́ àti ni o ọlọ́wọ́ kọ́ mu ó kì bàpá fara yìí olóhùn wò pé àìdíyẹ ń bá ń lọ. olóṣòro ètò òfin wa báyìí lọ́dọ̀ egun olé àwọn lòun ti jogún ẹ̀ abáàdì olótùmú kan olókọ́kọ́ ọdẹ mọ́fìlà kò tó wé láwà ní òwe láwà ní mọ́ ọlẹ́lẹ́hùn ọlẹ́bẹ́nìkan ọlẹ́lẹ́hùn ọ̀hàntẹ́yì tó fi sórí lòun gbogbo ẹ̀ lọ́dọ̀ egun ológun ilé àwọn ni máa lò tó jáde báyìí gbogbo èrò ọmọ àwọn tẹ̀lé lẹ́yìn. ọ̀nà orí ọlọ́gbọ́ bàbá dé wá sí orí ìrànwọ́. àwọn àdúrà bọ̀ ní ọmọ ó rérò kò sí sẹ́nu àpàdà ọlọ́run ń pé lọ lọ tó ilé tó efuta ah. náà wọ̀ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀ sún ọmọ èèyàn lónìí náà ti pọ̀ lọ́hùn nírọ̀ ìníwúdìnà ìlànà láti kún. ká sọ wípé báwọn ẹlẹ́bọ tí ń ṣe làwa náà máa ṣe ìtí wọn nígbàgbọ́ nú ẹ̀ tí wọn fi pa wọn ń sẹ̀mí lásùmápá àfahàntọ́lá hmm. ìwẹ́ nú ẹ̀ hmm. ìnìgbàgbọ́ tí wọn ti fi gbà pa wọn ń sẹ̀mí gbogbo mùsùlùmí tóun náà bá ti wá gbalẹ̀ ńgbọ́ tí ń ṣe ìfútara làlàyé kábíbá ó ti pọ̀ lọ́hùn rọ́pọ̀ lọ́hùn ò lè sọ́hùn. ìní ó dínà bí mi láti kún bàdà ìdínà jáàna lọ́hùn mi ní a. táwa náà bá ti padà sójú ọ̀nà wọn lẹ́yìn tọ́lọ́hún ti là wá ń bẹ̀ hmm. táwa ti gbàgbọ́ tá a ti ń kírun kí ló tún wá débi a máa so mọ́rí so mọ́rùn hmm. ọlọ́run ti là wá ní díẹ̀ èyí ò ní a máa mú lọ lé o. wàmọ́ yàgò lọ́la ọba ti fi ti bẹ̀rẹ̀ ọba ti fẹ́ wọlé ní ogójú òkè. Hmm. gbogbo èyí àsọkọ ní ọkọ ṣiṣẹ́ lára ẹ̀ leta àsọ̀rọ̀ létàfísírù ifi ṣàǹfààní mọ̀tì ẹ̀ tí a ti mú ètò ń di tó ń di jáde kakọ́mù kakọ́mù ibi ti àsọkọ náà káwọn ọ̀gbẹ́rẹ́ àwọn kan ṣẹlẹ̀. gbọ́ ẹnu ọ̀nà lè ọ̀yàtọ̀ fún ẹnu ẹnu àwọn eléégún náà báwọn náà ṣe dì í nù. ìwọ já náà kò sí tí ó ṣe ọ kéésẹ tó so mọlẹ òní sọ Ọlọ́run ní bí wọn náà bá wá jẹlé òun ló tún gbẹ́kẹ̀lé ifutara. alálọ́ ìgbàdìrà. ayà ọ̀ka dìímú kó sì yá. ajẹ́pẹ́ wọn náà ti dáadáa pa arọ́mọ́lọ́nù ìní udina bí mi láti gún bàdà ìdìnnà jáàna lọ́wọ́ mi náà. báwa náà bá tún padà sírú ṣe yín tẹ̀ ń ṣe ìṣe ẹbọ lẹ́yìn tọ́lọ́hún ti là wá kú òun bẹ̀. wà á máa yẹ kúnnù lánàá àná òun dàbí ha. kí la fẹ́ mú bọ̀ ọbẹ̀ tá a bá níbẹ̀ la fẹ́ padà sí kí ni ó jèrè ń jẹ wa èyí tá a wà nú ẹ̀ náà lálìjẹ́ náà bẹ fún wa tá a bá dúró ń bẹ̀ tá a bá wá padà síbi ẹbọ tiyín kí ni yóò jábọ̀ wa ìlà ayàṣà Allahu rabbuna. àti ẹ̀ lè padà bẹ̀ àfi tọ́lọ́wọ́n bá wá bá fẹ́ ńlọ́kù. wàṣíà rabbuna kulla shay'in ilma. èyí táwọn máa ṣe ni tọ́ba wá fẹ́ ọbẹ̀ yìí tó jẹ́ pé wàṣíà kulla shay'in ilma. ní tá a fi sọ ní tá a fi sọ wípé àfi tọ́ba bá fẹ́ ni torí gbogbo nǹkan lọ́mọ ẹni tí ń lọ lọ́nà àgbàgbọ́ ọwọ́ ọlọ́run ni. ẹni tí ń lọ lọ́nà ẹ̀bọ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ fún ni torí pé sí àárọ̀. ọba wa fi gbogbo nǹkan gba àyè nímọ̀ kò sí ti ọmọ gbogbo tẹ́ fi ń kẹlẹ̀ mọ́ wa kò bá wa. ìbágbàgbọ́ wa débẹ̀ àlè ah. kọjá hau ni ọjà hau. ṣùgbọ́n ìfẹsẹ̀ kan délé fẹsẹ̀ kan ta ni ọ́ ọjà haúnì pé rárá ọba ni mo dojú kọ nítorí ọba múdé òun ló múdé ẹgbẹ́ ọ̀dà ọjọ́kọ̀ ẹ̀mẹ̀ o ẹ̀ẹ́dẹ́gbọ́n níbi ẹ̀gọ́ sí ọgbẹ́bí wa náà jókòó sínú sí ọlọ́wọ́n ọba wa òun làwọn bá dúró ti a ní nǹkan mi ìjọ ọlọ́run lọ. rabbana ibtala bainana wa baina qaumina bil haqqi. ọlọ́run ṣe pínyà sípayà láàrin wa àtàwọn èèyàn wa wọ̀nyí lórí òdodo. وأنت خير الفاتحين ربنا افتح wa وبين قومنا بالحق وأنت خير الفاتحين الحمد لله رب العالمين adúpẹ́ arójú ara ààyè gbọ́ tóní. gbọ́ tóní. já lè rójú kàrà ààyè gbọ́ tọ̀la. kàrójú kàrà ààyè gbọ́ tọ̀la. وينفعني بموعدتي وقولي وينفع كل مستمع وراوي وينفع كل مستمع وراوي